àwọn ẹni tó ṣe pé wọ́n fi ẹlòmíì wọ́n sì ṣe dọ́gba pẹ̀lú Allah wọ́n ń sìn yàtọ̀ sí Allah ẹ dà wọ́n sínú ìyà tó le koko bẹ́ẹ̀ ni ìyà tó koko tọ́ sí ru wọn bẹ́ẹ̀ náà ni firaun àtàwọn èèyàn rẹ̀ ìyà tiwọn náà le koko nínú náà ọlọ́ni wà haqa bi ali firaun su'ul adhab ìyà burúkú ìyà burúkú ọba firaun àti àwọn èèyàn rẹ̀ annaru ya'raduna 'alayha ghuduwan wa 'ashiyya iná ni wọ́n máa fi ra wọn lára iná ni wọ́n máa jó wọn láàárọ̀ àti ìrọ̀lẹ́ wa yawma taqumu as-sa'atu adkhilu ala fir'auna ashadda al-'adab tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyama ọlọ́run ni ẹ kó àwọn fìràwọn àtàwọn èèyàn rẹ̀ kó wọn síyà tó le jù fìràwọn àtàwọn èèyàn rẹ̀ ìyà wọn lè jù kò sí ní jẹ́ bẹ́ẹ̀ fìràwọn tó pera rẹ̀ lọ́lọ́ tó ní kí wọ́n máa sìn òun yàtọ̀ sí Allahu Rabbul Alamin bákan náà àwọn ẹni tó ṣe pé àwọn ọ̀gbàgbọ́ wọ́n sì tún dí àwọn èèyàn lọ́nà láti gbàgbọ́ òun ọ̀gbàgbọ́ fúnra rẹ̀ but gbogbo ẹni tó bá rí pọ́ńsẹ́ wà ní o mọ́tẹ́lẹ́ o mọ́tẹ́lẹ́ ọmọ àwọn eré ni o ìmọ̀ yíyan lọ́pọ̀lọ́ ìmọ̀ a ah. so irú àwọn eléyìí àwọn náà tún wà nù yàtọ̀ gbòòrò ọlọ́ni alladhina kafaru وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون ọlọ́run ọba ni àwọn ẹni tó sáì gbàgbọ́ tí wọ́n tún dí àwọn èèyàn lọ́nà láti tọ ojú ọ̀nà ọlọ́run á ṣe àlékún ìyà fún wọn lórí ìyà wọn nítorí ìbàjẹ́ tí wọ́n ń ṣe. bákan náà àwọn ẹni tí àwọn tún le jù nínú wọn ni àwọn munafikun ọlọ́run ní innal munafikina fi dárkìl asfali minan nar walan tajida lahum nasira àwọn munafiki wọn máa bẹ nínú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà ò ní rí alárànṣe kan fún wa. bákan náà nínú àdìsí anabi sallallahu alayhi wa sallam anabi tún fi hàn wá nínú àwọn tí àwọn olè jù àwọn náà làwọn olùyàfọ́tò olùyàwòrán àwọn artist artist ti ń yàwòrán bọ́yọ̀ yà pẹ̀lú ọwọ́ ni àbótiẹ̀ gbẹ́lérè àbótiẹ̀ yà ní fọ́tò tó bá ti ya fọ́tò abẹ̀mí tó bá jẹ́ pé nǹkan abẹ̀mí ni wọ́n bá yà ìyọ́ jẹ wọn ìyá wọn ó sì le jù láti ọ̀dọ̀ abdullahi bin mas'ud radiyallahu anhu wọn lànà bí muhammad sallallahu alayhi wa sallam sọ pé inna ashadda an-nasi adaban yawma al-qiyamati al-musawwirun dájúdájú àwọn tí ìyá wọn ó le jù níjọ́ gbẹ̀ndẹ̀ al àwọn náà ni àwọn ayàwòrán o ìyá wọn ó le jù ó tún wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ike. أشد الناس عذابا يوم القيامة رجل قتله نبي ẹni tí yàrá ó lè jù dídọ̀ gbẹ̀ndà alkiyama oná ẹlẹ́nikẹ́ni tó ṣe pé ànábì ọlọ́run kan ló pa ẹnikẹ́ni tó yẹ pọ̀kan nínú àwọn ànábì ọlọ́run ló pa bóyá lójú ogun ìyàrá ó lè jù ó tún á ṣe kèfèrí débi pé ànábì ló tún á pọ̀ ọ́ kọ́tẹ́lẹ̀ nàbí yẹn abóǹgá pa nàbì nínú àwọn tí àwọn ò lè dùnú. bákan náà wọ́n ìmáàmù wọ́n ìmáàmù dọ̀lẹ́ ẹlẹ́tìn àti aṣíwájú àsìnà aṣíwájú ti ṣì àwọn èèyàn lọ́nà bàbá ti ṣì nàná nítorí ṣì àwọn èèyàn lọ́nà ìyá rẹ̀ ó lè kókó ń jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàm ó sì ní lè máàmù ẹ̀gbọ́n bá nàbí sèké wọ́n ìmáàmù lọ́lẹ́ ẹlẹ́tìn ìmáàmù ṣìnà kọ́lọ́n dàkún kọ́ sànù wa àtijọ́ aṣíwájú ò lè bí kéèyàn jẹ́ aṣíwájú tí ì fi ní mànà àmọ́ tí wọ́n bá jẹ́ aṣíwájú tí ì sí àwọn èèyàn lọ́nà ìyá rẹ̀ ó lè tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama bákan náà àwọn eléyìí wọn bẹ náà ti àwọn olè alimami ahmed àti imaamu tabarani àwọn náà gbé adéṣe jáde ta lẹni tí ìyá rẹ̀ ọsẹ pẹrẹ jù àti rẹni títí ó lè jù ta ni títí ọsẹ pẹrẹ jù nínú ọ̀nà ọ̀nà ni Abu radiyallahu abu talib abu talib baba ali ó níyà rẹ̀ ọ̀sẹ̀ jù nùnà tí bá ti sọ igbó ló ń mọ̀ pé sìn tọ́lọ̀ fi ránà bí sallallahu alaihi kéèyàn ó ṣe àtàbùkù òjò kò ṣe ẹgbọ́n nù nù báwọn ó dàbí ẹni tí bàbá rẹ̀ kú ni bàbá rẹ̀ jẹ́ àlífà tìjàníyà bí mùkọ́dámù àbí wọ́n ti pè é bá mùkọ́dámù kan ni so bó sì joyè kan bẹ̀ pé mùrídìí àgbà òun náà òye kan tó nù so bàbá rẹ̀ wá kú wọ́n wá ní wọ́n ló kíw nínú àwọn ọmọ bàbá a gbọ́dọ̀ fi ipò yìí sílẹ̀ fara ta ṣe wọ́n lọ́ọ́ jẹ bàbá. So, àbọ̀jẹ̀ khalifa Baba wọn wá gbé yèyí fún ọ wọn á ní kọ́ ọmọ wá síwájú wọn záwíà kẹfì máa ṣe wọ̀dífà ọwọ́ ni à nǹkan bàbá èèyàn nìkan máa sọnù kọ́ máa kọ́ àwọn èèyàn kan máa búyàn gbogbo nǹkan bàbá rẹ̀ ẹ̀ràn ó fi bàjẹ́ yóò sì ṣe bẹ́ẹ̀ yóò bá kú sórí tìjàníyà tì í ṣe bẹ́ẹ̀ ó kú sórí kàdìríyà ó sì kọ́ kí ó níbi tó ti dáa bí kọjá pọ̀ lọ Madina àbí kọ́ lọ mẹ́kà ẹ̀yìn òkè mẹ́kà mẹ́dínà dáadáa wọn kọ́ mẹ́rin sá èyí ti kọ́ lọ jámẹ́ àkàndá tó ti ń kọ́ wọn ní sòfì yàtọ̀ rí kọ́ oríṣiríṣi náà tó ń kọ́ wọn lọ́n tí wọ́n rọ́ sí lórí torí òkun bá kété ibi tí wọ́n ti ń kọ́ wọn lè tọ́ da lọ́lọ́ ó tún adé wani ẹ ẹ dákun ẹ mi because ẹ mi mi mi mi sọmọ àlè sóyè mi sì lè máa wo nǹkan bàbá àràn kọ́ bàjẹ́ sóyè so nítorí ẹ̀ ni mo ṣe gba kíní yẹn léde kúkúrú èyí tá a bá lè túnṣe níbi àwọn àtúnṣe kí ni wọ́n máa túnṣe nínú tọ̀ríkọ̀ tí wọ́n bá rí tọ̀ríkọ̀ túnṣe kí ni ó dì yóò di sunna ni sọ yàtọ̀ aṣọ ọdún mẹ́wàá mẹ́bàá wọ́n ti wọ́n ọdún kọkànlá ẹ sì rí túnṣe náà pé ah, àwọn kìíní wọn lè pọ̀ wọn ò ṣe túnṣe ẹ ṣáàjì máa ṣàlífà bẹ́ẹ̀ náà ẹ khalifa ọ̀ràn so eléyìí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ntòsí wọn náà nù tọ̀pọ̀lọpọ̀ òfin lè gba ẹ̀sìn Islam tọ̀pọ̀lọpọ̀ òfin lè gba sunna Abu Talib bó ṣe súnmọ́ anabi sallallahu alaihi wasallam tó bó ṣe dáàbò bò anabi sallallahu alaihi wasallam tó ìyàlẹ́nu ní jẹ́ fún gbogbo èèyàn pé kò gba Islam ó sì tún ó tún kéléwì ó ní àánú òun mọ̀ pé ẹ̀sìn tọ́lọ̀ ìran Muhammadu lẹ́sìn ibẹ̀ lọ́nà wà ṣùgbọ́n mò ń bẹ̀rù kí lára yóò sọ kí lára yóò wì lọ́dàbí ṣéwù kan ni òun náà wà fún súnà kan lọ́lé ọwọ́ á ní wàláhì òun mọ̀ pé gbogbo ń tẹ̀ ń sọ lódodo pàlẹ́ wà àwọn káwọn náà tẹ̀lé yín ṣùgbọ́n à ń bẹ̀rù àwọn ọmọlẹ́yìn yìí tó lóye bá ti tẹ̀lé tiyín nìsín wọ́n kàn pólú ẹ̀ bí ṣèṣe pórí èèyàn dàrú ok wọn pólì rẹ dàrú láì dàrú tí o sì péjú kọ́ dàrú lódodo lọ nínú ná torí de ilé ká tètè túbà o ká tètè túbà Abu Talib oníyà rẹ̀ ọ̀sẹ̀ pẹ́rẹ́ jù ọmọ náà ni o oníyà rẹ̀ ọ̀sẹ̀ pẹ́rẹ́ jù nùnà àti ètò ọ̀sẹ̀ pẹ́rẹ́ jù àti ètò burú jù ọlọ́mọdé àwọn ọmọ kan bẹ̀ Ibn Abbas radiyallahu anhu qala Nabi Muhammad sallallahu alayhi wa sallam ni ahwanu ahli nari adaban Abu Talib. Abu Talib níyà rẹ̀ ọ̀sẹ̀ pẹ́rẹ́ jù nínú àwọn ọmọ aná wa huwa munta'ilun bi na'layni yaghli minhuma dimaghu rawahu Muslim bàtà méjì ni ọmọ abẹ lẹ́sẹ̀ rẹ̀ nuna bàtà méjì tí náà ń jó gbabẹ yìí ni ó sì mú kí ọpọlọ rẹ̀ ọmọ ọhú yóò mọ sọ ìyá tiẹ̀ òjú bá lọ bàtà tẹ́sẹ̀ rẹ̀ wà nù rẹ̀ tí ò sì bọ́ iná níná tí ọmọ jó bí bá ń ṣe ń jó lábẹ́ àtẹ́lẹsẹ̀ inú ọpọlọ ọmọ ọhú yọ ọmọ ọhú tí ọmọ sọ tiẹ̀ nu irú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wo ni wọn fi so àwọn ọmọ náà ẹ̀yin náà ti mọ̀ pé ẹ̀wọ̀n ilé ayé pé èèyàn bá dáràn láì tiẹ̀ tí gbé lọ sẹ́wọ̀n tí wọ́n bá léèyàn hùwà kan tí ọ̀dà tọ́lọ́pàá bá lọ mú un kìí ṣe gbogbo ẹni tọ́lọ́pàá bá lọ mú lọ́lọ́pàá yìí sọ páńpẹ́ mọ́mú gàrí sí lọ́wọ́ ọ̀nbẹ nínú wọn ẹni tó ṣe pé tọ́lọ́pàá bá mú ọlọ́pàá ọkọ̀ ìkókò ń sọ wájú ni tó ń ti wò ó pé kò síbi tó fẹ́ sá lọ táwọn ò ní ra mú ó sì ń bẹ́nu wọn ẹni tó yẹ pé wọ́n sọ páńpẹ́ mọ́mú gàrí sí lọ́wọ́ pé torí pé ọ̀ràn tó dá pọ̀ ó sì ń bẹ́nu wọn tó yẹ pé tó má ti fi páńpẹ́ mọ́mú gàrí mu dé tọ́lọ́pàá ọ̀hún tó bá fi darí ẹ̀wọ̀n tó bá fi di pé wọ́n mú jáde para rẹ̀ ọ̀yà wọ́n mú bọ̀ wá sọ́spítù wọ́n lè sọ sẹ́kẹsẹ̀kẹ̀ sí lọ́wọ́ sọ sí lẹ́sẹ̀ tó ṣe pé ètò wà lọ́wọ́ àti ètò wà lẹ́sẹ̀ ń sẹ́kẹsẹ̀kẹ̀ kó tún so wọ́n pọ̀ yọ wá jẹ́ pé rọra gbẹ́sẹ̀ bẹ́ẹ̀ ló kọ́ rẹ̀ ń jẹ́ kọ́ mọ́ bá dáwó tẹ́yìn náà bá ti wá rí tírú rẹ̀ yọ ẹ lọ sọ́spítù ara yín ọ̀yà bẹ́ẹ̀ mọ̀ sí subhanallah ha ọlọ́run adúpẹ́ fún ọ títí wá tiẹ̀ mọ́ lórí tọ́ mọ́ lórí orí fọ́ tó gbé wa débì ẹnìkan ni wọ́n mọ̀ gbé wà pórí ṣe ń fọ́ ó dájú pé dọ́ ọmọ ọdún torí pé gbígbé tá gbé wá bì gbígbé wá ti ọ̀dà ni ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ tí èsì pọ́pọ́ mọ́ bá abọ́gbárí àjòyè bẹ́ẹ̀ ni tó bá ṣe páyé john la wà ní táwọn máa wí nù nígbà tó wọn gbàyàwó ọba wọn ò tún gbàyà àjòyè wọn ò sì pọ́nmọ́ ọba kí wọ́n á nì. so subhanallah iná jahannam àwọn ọmọ náà ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ o ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ń bẹ tí wọ́n èso wọn ọlọ́ni khuduhu faghullu ọlọ́ni ẹmu ẹmu ẹmu ẹ̀sọ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí ẹkú àjàgà ẹkú sí lọ́rùn ẹkànmá lórí mọ́rùn thumma al-jahima sallu ọyẹ wa dà wọn sínú náà jahim. ثم في سلسلة ذرعها سبعون ذراعا فاسلكوه ẹ wá dà wọn sínú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tó ṣe pé gígùn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ yìí àádọ́rin ìgbọ̀nwọ́ ni subhanallah nǹkan ìgbọ̀nwọ́ méje gan ti tó no ọlọ́run ní àádọ́rin ìgbọ̀nwọ́ ni sẹ́yìn mọ̀ pé a ti sọ pé ọmọ anáńkọ́ àwọn náà ó tóbi kọjá bìkẹ́ àfọ̀ so tọba tí wàá gbọ́ nìsín ikú àádọ́rin ìgbọ̀n wọn kò ní yọ ọ lẹ́nu mọ́ torí ta ni wọ́n fẹ́ fi dè giant inú wọn fẹ́ fi dè kí ló dé tọrọ rẹ fi wá rí báyìí ọlọ́ni innahu kana la yu'minu billahi al-azim wa la yahuddu ala ta'amil miskin torí pọ̀ náà gbọ́ lọ́wọ́ bá tó tóbi gbọ́ kì í sì pa àwọn èèyàn láṣẹ láti ràn àwọn aláìní lọ́wọ́ àbámọ̀ àwọn ọmọ náà àbámọ̀ táwọn ọmọ náà ó ṣe ó wà nínú hadith abu hurairah radiyallahu anhu anabi ni la yadkhulu ahadun aljannata illa uriya maqcadahu min annar law asaa liyazdada shukra wọn lẹ́nìkan ò ní wọ aljanna o àyàfi kọ́ làwọn bó fi iná kó fi àga tí ó bá jókòó lé lórí hàn nínú ná tó bá yẹ kó ṣàìdá ni gbogbo wa la ní alága kan lálìjáná la alága kan ná tọ́lọ́mùbá wa kọ́kọ́ ma àlìjáná lèèyàn kọ́lọ́n sì wá bẹ́ẹ̀ ọlọ́run ó tún fi àga wa tá a bá jókòó sí tẹ́lẹ̀ nínú náhàn wa pé ìbáṣepá kú lórí ìwọ̀ ọ̀daràn ni àga tá a bá lọ jókòó sí ni tá a rí bẹ́ẹ̀ àdùpẹ́ fún náà bá ní tọ́pẹ́ àgàtà àlìjáná lọ́lọ́run fi rọ́pò àga wàhálà fún wa wala yadkhulun nar ẹnì kan ò sí wala yadkhulun nara ahadun ẹnì kan ò sì ní wọná illa uriya maq'adahu min aljanna àyàfi kọ́ lọ́wọ́ bó fi àga àjókò rẹ̀ hàn náà aljanna law ahsan pé tó bá lọ sí dáadáa ni àga tó bá fi jókòó nù tẹ́lẹ̀ subhanallah liyakuna alayhi hasra kó lè bá a jẹ́ àbámọ̀ ńlá fún ah bá a sọ pé mo mọ̀ ní àga eléyìí ní ìsìn eh, abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ táwa ni ó gbé wa fún ọ pé kéènì ẹ jẹ́ kí a wo abala kan nínú àwọn ẹni tí wọ́n wọ̀ náà àkọ́kọ́ àwọn kèfèrí àtàwọn mùnàfíkì wọn wọ náà o ṣebí ẹ̀yin náà ti máa ìgbàgbọ́ wọn báyìí kèfèrí kí láì gbàgbọ́ tiẹ̀ àìgbọ́ lọ́wọ́n bá gbọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba mùnàfíkì ńkọ́ àìgbọ́ lọ́wọ́n bá gbọ́ ní kọ̀kọ̀ tó ń ti pé ń ṣàfihàn ìgbàgbọ́ àwọn eléyìí ọmọ aná ni wọn o ọlọ́ni wa'adallahu al-munafiqina wal-munafiqati nara jahannama khalidina fiha. هي hiya hasmuhum wala'anahumullahu walahum adhabun muqim àti munafiki lọkùnrin àti munafiki lóbìnrin àti àwọn aláìgbàgbọ́ iná ni wọ́n wọ̀ torí ẹ̀ ìpèpèlè léyìí lọ sí ọ̀dọ̀ gbogbo ẹni tó bá jẹ́ munafiki nísìn ìwọ mmanú ara rẹ̀ pọ̀ gbàgbọ́ òun sì fi hàn àwọn mùsùlùmí pọ̀ gbàgbọ́ túbá lónìí kó tó di lọ́la kó di mùsùlùmí ní kọ̀kọ̀ àti ní gbangba rẹ̀ ìwọ tó sì jẹ́ kèfèrí pọ́nbélé tá a ti dá mà ní kèfèrí ìwọ náà túbá kó di mùsùlùmí àyè wà wàláhì àyè wà láti di mùsùlùmí àlìjáná ò ní kún bẹ́ẹ̀ bá láyé lóṣù wa àlìjáná ò ní kún rárá àlìjáná kò ní kún rárá bákan náà nínú àwọn ẹni tí wọ́n wọ̀ náà òun náà lẹni tó pa ẹ̀mí tọ́lọ́wọ́n bá ṣe pípa rẹ̀ léèwọ̀ nítorí bá pa mùmínì tó pa mùsùlùmí tó mọ̀ ọ́n pa nípa àbòsí àti tí ọ̀tẹ̀ yọ wọ náà o yọ wọ náà tọ́lọ́wọ́n bá bá fẹ́ láti fi sí náà gẹ́gẹ́ bí àkídà àwọn ahlu sunnah ọlọ́ọ̀ni wa man yaqtul mu'minan muta'ammidan fajaza'uhu jahannam khalidan fiha wa ghadiba Allahu alayhi wa la'anahu wa a'adda 'adaban 'azima ẹnikẹ́ni tó bá máa ma pa mọ́mìnì tọpa lámàmà pa ọlọ́ni já nàmà lẹ́sàn rẹ̀ o inú rẹ̀ ní ọmọ abẹ láéláé o ọlọ́wọ́ bó sì bínú sí yọ lánà rẹ̀ ó sì ti pèsè ìyá ńlá lẹ́dẹ̀ má pààyàn gbogbo bọ́rọ̀ sí lè wù kó burú tó má pààyàn má jẹ́ sábàbí ikú ẹnìkan o ẹni tó bá ṣe kú pààyàn tó máa má pààyàn ẹ̀san rẹ̀ nù o jahannam inú rẹ̀ ní ọmọ abẹ láéláé ọlọ́run tún bínú sí ọlọ́run tún làánà rẹ̀ ìyà tó wá tóbi ń bẹ fún bẹ́ẹ̀ tíyẹn ọyọ kan rẹ̀ gan àlè dára àlè dára kó kátó wá pé má ra àrùn. bákan náà nínú àwọn ẹni tí bákan náà àdìsí anábì sallallahu alaihi wasallam ó tún fi hàn wá àdìsí abdullahi bin amr bin al anábì ni man qatala mu'ahadan lam yarah ra'ihatal jannah. وإن كان وإن ريحها يوجد من مسيرة أربعين عاما رواه الإمام البخاري ẹnì kẹ́ni tó bá pa kẹsìrì tá a ti fi láyà balẹ̀ pa àní fọwọ́ bàjẹ́ àní nàásì wọ́n wá lọ pa òní gbóòórùn àlùjánnà. àti pé ìrìn tí ọmọ abẹ láàrin rẹ̀ sóòórùn àlùjánnà yẹn yóò tó rìn ogójì ọdún a gbọ́dọ̀ ṣekú pa ẹni tí ọ̀tọ̀ ká pa. nínú àwọn ẹni tí ó tún máa bẹ nuná àwọn onízìnnà ni lọ́kùnrin àti onízìnnà lóbìnrin àwọn bàbá ń zìnà àwọn ìyó ń zìnà ṣúgà dádì ṣúgà mọ̀mì nínú àwọn ọmọ anánu ọwọ́ nínú hadithi samura ibnu jundub ọlọ́run nàbí sallallahu alaihi wasallam máa ń sọ fáwọn ọlọ́pọ̀lọpọ̀ pé ta lọ́la láàrin kankan ta lọ́la láàrin kankan bẹ́ẹ̀ lànàbí máa ń bi wọ́n léèrè lójoojúmọ́ ọwọ́ adi ọjọ́ kan anábì wa sọ fún wa láàárọ̀ ọjọ́ yẹn pé lálẹ́ àná ẹni méjì wàá bá mi lójú oorun ẹ sì mọ̀ pálá àwọn ànábì ọlọ́wọ́n bò òdodo ni wọ́n á sọ fún mi pé ń sùn lárúbájọ mórílé ọ̀nà pẹ̀lú wọn a sì wá débì kan ibẹ̀ dà gẹ́gẹ́ bí àdògán ńlá a bẹ̀rẹ̀ sí ní gbọ́ ariwo àti gbé e lóríṣiríṣi nínú àdògán ńlá yìí lára sì yọjú wo bẹ̀ a bá àwọn ọkùnrin àtàwọn obìnrin nínú rẹ̀ tí gbogbo wọn wà ní hóhò gólótógólótó. Gólótó iná sì ń jó wọn gbàbẹ́ wọn ní gbogbo ìgbà tí iná bá ti bẹ̀rẹ̀ sí ní jó wọn gbàbẹ́ wọn ariwo ọ̀sọ̀ yéè mo wá bi àwọn ẹni méjèèjì tó mú mi lọ yìí pé ta làwọn eléyìí àwọn méjèèjì wọ́n dá lóhùn pé àwọn ọkùnrin àtàwọn obìnrin tó rí ní òhò yẹn tí wọ́n ń bẹ nínú ibi tó dà gẹ́gẹ́ bí àdògán ńlá yẹn fahumu zunatu wa zawani àwọn làwọn onízìnnà lọkùnrin àtàwọn onízìnnà lóbìnrin a'udhu billahi minash shaitani rajim ṣe náà ló sì múra sí kankan kan tójú rẹ̀ lé tó lónìí jáwọ́ ń bẹ̀ nítorí pé àrùn burúkú ò tí ì wọ ọlọ́run ò tí gbádùn kàn níbẹ̀ ní ti ń retí rẹ nu iná tí wọ́n máa jó yín gbábẹ́ yín tẹ́sí wàá ń wò ó àti wọ àtàwọn ẹni ń ṣe zina àtàwọn arú rẹ̀ o zina ò sì ṣeé ṣe má iná ló kù tẹ́ ẹ̀ máa jẹ ọlọ́mọṣà wa lọ́ máa ná gbogbo hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì àti ilé aṣẹ́wó àtàwọn tí ń dálẹ̀ tí ń dálẹ̀ ọ̀ràn alẹ̀ kí wọ́n múra o kí wọ́n jẹun káwọ́ wọn kí dáadáa kó yí o torí ní ti ń retí wọn ọ̀dà nínú àwọn ọmọ náà náà làwọn olùjẹ́rìí bá nínú àdìsí tó síwájú yìí kan náà ànábì sallallahu alaihi ni wọ́n mú mi lọ a tún dé etí odò kan odò yi ó jẹ́ odò ẹ̀jẹ̀ kìí ṣe odò tó lómi nínú ẹ̀jẹ̀ ni odò yi ní ẹjẹ ẹ̀jẹ̀ wa wà nù ninu nínú odò yìí anabi sallallahu alaihi wasallam lọkùnrin kan bẹ nínú rẹ̀ tó dúró láàrin gbogbo odò yi létí bèbè odò arakunrin bíi ṣe ń bẹ ń bẹ tó ṣe pé àwọn òkúta ń bẹ níwájú tiẹ̀ tó máa fi lé ẹni tó wà nínú odò sẹ́yìn gbogbo ìgbà tó bá ti gbìyànjú àti sájáde yóò mọ sọ́lókò pé padà bẹ̀ gbogbo ìgbà tó bá ti sájáde yóò sọ́lókò padà bẹ̀ wọ́n á béèrè lọ́dọ̀ ẹni méjì tí mú mi lọ yìí pé ta la tún rí ta lẹni tá a rí nínú odò ẹ̀jẹ̀ ta lẹni náà wọ́n dá Ànábì sallallahu alaihi wasallam lóhùn pé àwọn eléyẹn ọ́ kìlọ̀ rìbá àwọn olùjẹ́ rìbá nìyẹn o àwọn olùjẹ́wó èlé iná láti dálẹ̀ títítítí ẹni fẹ̀sùn wá pọ̀ ìrànlọ́wọ́ olúwa àjọṣe wọn ò ní bàjẹ́ gbogbo ẹ̀ cooperative society so bí ìrànlọ́wọ́ olúwa ni bí ìrànlọ́wọ́ ṣètáni ni bájọṣe yín ọ̀dàrú ni. So, ẹ tètè pàtì o orí ibu lè ra wọlé yẹn o because gbogbo owó èlé haramu ni ẹ̀yin náà gan mà pé kò dáa ẹ mà pé kò dáa ṣé bó èlé ni wọ́n gbà tí wọ́n lé ọkà yìí tí òjò orílẹ̀ gbé tọ̀rọ̀ náà gbà bẹ́ẹ̀ náà sì ni tọ́ba yẹ ti báńkì náà lọ gbà ọmọ kó rí ibu ni orí ibu gidi òun tiẹ̀ sunfun kò dúdú èèyàn máa tètè rí orí ibu ni wọ́n gbé ọ síta bí ọmọdé mẹ́jọ ní tó lu gbàǹdó lé rẹ̀ olùgbàdo dúkìá rẹ̀ kí lọ wá fẹ́ ṣe kí gba ẹni tí ọba rí kó lọ́gbọ́n ẹni tí ọ̀gbọ́n ọba ti rí jẹtẹlẹ báyìí wa ṣọ́ra fowó èlé jíjẹ kọ ọmọ wọ nínú wọn àwọn náà ni almusawirun àwọn bàbá àyàwòrán àwọn àyàwòrán nǹkan abẹ̀mí látọ̀dọ̀ Ibn Abbas látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam pé kullu musawwirin fi an-nar gbogbo yàwòrán yàwòrán ayàwòrán abẹ̀mí inú náà wọ́n wọ̀ yuj'al lahu bi kulli suratin sawwaraha nafsan wa tu'adhibuhu fi jahannam gbogbo àwòrán abẹ̀mí kan tó bá yà ọlọ́wọ́n fẹ̀mí sí wọn lára àwọn ni wọ́n máa fi yà jẹ́ náà jahannam al Muslim lọ́gbà wa ẹni tó bá yà bí one million sẹ́mi pé tiẹ̀ masha Allah la quwwata illa billah ẹni tó sì ya mẹ́ta àwọn mẹ́ta náà ni wọ́n fojú rẹ̀ rí mà tọ́ ọjà bá wọn. nínú wọn náà làwọn olè àwọn olùjẹ́wọ́ ọmọ òrukàn wọn lọ́mọ òrukàn ni wọn ò lágbára kan wọn ò ní bí wọ́n ṣe bí àwọn léèrè tọmọ bá sì tún béèrè tí wọ́n lọ lọ bá bàbá rẹ̀ níbi tọ́ lọ gẹ́gẹ́ bí àwọn àka tí máa ṣe ẹ̀sìn ni wọ́n ti ń bẹ́ lọ́n pé kó o kú tẹ́lẹ̀ náà ni gbogbo àwọn tí wọn ò rí rí kó wá kí ọ kó wá wà láfíà rẹ rí kíákíá wọn ò ti sọ̀kalẹ̀ ètò wà lábíjagun ó dé ètò wà ń kánú gan ó ti dé kálukó ti máa dùn mọ́ra wọn lọ èwo lẹ́yìn rí gbé o èwo lẹ́yìn rí mú o èwo lẹ́yìn rí kó o tó gbogbo àwọn eléyìí olè ni wọ́n o iná ni wọ́n ń jẹ́ o ọlọ́ni innal ladhina ya'kuluna amwalal yatama dhulma innama ya'kuluna fi butunihim nara wa sayaslawna sa'ira àwọn ẹni tí ń jẹ́ wọ́n ọmọ òrukàn níjà àbòsí iná ni wọ́n ń jẹ sínú ara wọn o wọ́n sì wọ́n náà sàáyé bákan náà náà àwọn tí wọ́n wọ́n náà àwọn òpùrọ́ àwọn ẹni tó ṣe wípé wọ́n máa sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láì dá àwọn olùbanijẹ́ lẹ́yìn àwọn ẹni tó ṣe pé tí wọ́n bá rí ọ̀yìn arẹ ní ọ tó bá ti pẹ̀yìn dà kò sí èèyàn abú tó tó ọ àwọn ẹni tí ò rí ọ ti ń bú ọ àwọn ẹni tẹ́nìkan gbọ́rọ̀ rẹ lọ bá táwọn náà tó fi ń kún un bákan náà àwọn olóṣòfò àwọn asorunwájú pọ̀ mọ́ ti papọ̀ àwọn ọmọ nná nìyẹn o kẹ́ ẹ múra sí o àbí kẹ́ ẹ túbà ọlọ́ni wa amma in kana minal mukadhibina ad-dallin fanuzulun min hamim wa tasliyatu jahim wọ́n bá jẹ́ kó kúrọ́ ni àwọn tó ti sìn àti tó ń kúrọ́ tó ọlọ́wọ́n bá nírọ́ àwọn wọnú náà tó gbóná wọ́n sì wọ iná inú hadithi mu'adh ibn jabal anamini kufa alayka hada sọ̀rọ̀ afẹlẹ gbàtà nàbí di ahọ́n rẹ̀ mu ó ní wa inna la mu'akhadhuna bima naqul sọlọ wọn fi àjẹ wa lórí ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu a anabi ni taqilatuka ummuka wa hal yukabbu an-nasu fi an-nari ala wujuhihim illa hasa'idu alsinatihim ṣé nǹkan kan mú wa máa dáhùn èèyàn sínú náà ń jọ gbẹ̀ndẹ̀ alqiyama gbójú wọn bí ìbá ṣe ń ti ahọ́n wọn fà fún wọn bí òfófó ètò ti pọ̀ láwùjọ wa ọ̀nà anánitọ́ yá púpọ̀ ọ̀nà tí jẹ́ kéèyàn tètè rí na jahannama yé ni kọ́lọ̀ mọ́sá wa lọ́ máa nínú àwọn nǹkan tí ó tún máa ń sọ èèyàn òun náà ni kéèyàn jẹ́ olùmọ̀ kó sì gbogbo ń sọ tọ́yọ káwọn èèyàn gbọ́ òní sọ irọ́ pé àwọn ah, ẹ̀mẹ́jọ wọn mọ̀ bẹ́ẹ̀ ẹ̀mẹ́jọ yìí wọn bẹ́ẹ̀ ẹ̀ kó kúta bá wa nu àwọn ẹ̀tọ́ bá rí bẹ́ẹ̀ wọ́n wọ̀ náà o ọlọ́wọ́ bá ní innal ladhina yaktumuna ma anzalna min al-kitab wa yashtaruna bihi thamanan qalila ulaika ma ya'kuluna fi butunihim illa an-nar wa la yukallimuhum Allahu yawma al-qiyamati wa la yuzakkihim àwọn eléyàn iná ni wọ́n ń jẹ sínú ara wọn o àwọn tí ń ta ọ̀rọ̀ ọlọ́wọ́n bá lówó pọ́ọ́kú iná ni wọ́n ń jẹ sínú ara wọn ọlọ́wọ́n bò tiẹ̀ ní bá wọn sọ̀rọ̀ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà kò sì ní fọ̀ wọn mọ́ ìyà tó le tí máa tàyàn tí máa ròyàn ni wọ́n jẹ ọlọ́sàánú wa. tí àwọn ọmọ náà bá wọn náà wọ́n máa tọrọ lọ́dọ̀ ọlọ́wọ́n bá wọn wípé wọn ọlọ́run dákun ràn wá lọ́wọ́ jẹ́ á rí àwọn tó tiẹ̀ ṣì wá lọ́nà láyé jẹ́ àárín wọn ká lè dà wọ́n sábẹ́ àtẹ́lẹsẹ̀ wa ká máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ lẹ́yìn náà bá wa fún wọn lálẹ́kún ìyàjẹ́ sọ́wọ́ àràn máa ní kò kúkú ràn máa ọlọ́ni waqala alladhina kafaru rabbana arina alladhina adallana minal jinni wal ins naj'alhuma tahta aqdamina liyakuna minal asfalin àwọn ẹni tí wọ́n wọ náà àwọn kèfèrí wọ́n máa sọ pé wọ́n lọ́n àwọn tó sì wà lọ́nà tó jẹ́ akún kèfèrí lálejànú ni àbí èèyàn dákòjá rí wọn lónìí wọ́ lọ kálí kó wọn dà sílẹ̀ lábẹ́ àtẹlẹsẹ̀ wa ká má ti àwọn wèrè mọ́lẹ̀ kó wọn lè bá dẹni yẹpẹrẹ kí á lóyún kí alẹ́ ti wọ́n ná kí eléyìí kí á lóyún kí ní òsì àwọn náà ń bẹnu ná pẹ̀lú yín. tọ́ ní ìparí àbí síwájú ìparí nígbà tó máa ná bá wọn ná tán ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé ṣètọ́ ni yóò ṣe khutuba ṣètánì ó ṣe kútùbà fún gbogbo wọn pé tọ àwọn tá a rí kó wá ní tí wọn mọ bá wọn gbé ná ọlọ́wọ́n bá ní lẹ́yìn ìgbà tó lọ́n ti dájọ́ tó tọ́ ma ti wọ́n ná ọlọ́ni wa qala ash-shaytanu lamma qudiya al-amr lẹ́yìn ìgbà tó ma ná ti wọ́n ná tán tó lọ́n ti dájọ́ tán ash ọmọ wa sọ yìí pé. إن الله وعدكم وعد الحق dájúdájú àdéhùn tọ́lọ́ ń ṣe fún yín àdéhùn òdodo ni pẹ́ni tó bá tẹ̀lé tòun yọ wà lìjánà ẹni tó bá kọ̀ tòun yọ wọná wa wa'adtukum fa akhlaftukum òun àṣetọ́ni náà sì ṣàdéhùn fún yín pété ẹ bá tẹ̀lé tòun ẹ là ẹ ṣoríire ẹ máa dáràn só ẹ máa hùwà ìgbọ́rọ̀ ṣùgbọ́n lónìí òun yí àdéhùn òun ò ní dẹ̀ra kan tóun ó fún yín juna táwọn jọ bára àwọn èyí lọ lọ́lọ́wọ́n jọ kó àwọn sí ṣùgbọ́n o wa ma kana li alaykum min sultan nílẹ̀ ayé kìí ṣe pàgbára kan ló ní tòun fi mú yín kìí ṣe pé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ló ń kó sí yín lọ́rùn tòun fi fà yín túláàsì kìí sì oògùn kan ló ní tòun ṣàṣìyín tẹ̀ fi gbọ́rọ̀ sóun lẹ́nu tẹ̀ fi sìnà. إلا أن دعوتكم فاستجبتم لي yàtọ̀ sí pé nǹkan pè yín ni ẹ gbọ́ tòun ẹ sì dóhùn lóhùn òun polówó ọjà ẹ sì yàdí lọ pèsè nǹkan kan fi mú yín gbogbo ẹni tí ṣe ti ṣètánì lónìí tẹ́ẹ̀nì wọn rí lọ́rùn wọn ti ṣètánì lò tó fi fà

subhanallah ṣètánì wàá dà fún wáàzí àgbà nígbà tó rí kóńtì mú wọn sórí igbó ma ana bi musrikhikum èmi ò ní nǹkan kan tí mo fi lè gbà yín lẹ̀ lónìí wa ma antum bi musrikhi bẹ́ẹ̀ lèmi náà ò ní nǹkan kan ẹ̀yin náà ò ní nǹkan kan tí a lè fi gbà mí lẹ̀ lónìí yéde bá ní ayẹrí ni ó ti kan gbogbo wa báyìí. إني كفرت بما أشركتموني من قبل èmi tí wàá sá ìgbàgbọ́ sí bí ẹ ṣe ti mí ṣorogún fọlọ́ la ilaha illallah mo kọ́ ṣíṣe mí lórogún tẹ̀ ṣe mí lórogún fọlọ́ èmi ṣorogún fọlọ́ ẹ̀dọ́ ọlọ́ọ̀ni mi ẹ̀dá kù nígbà yìí nígbà tó ti bọ́ orí tọ inna adh-dhalimina lahum adhabun alim ṣètọ́ni náà ní ṣe wá sí nfa ikú àwọn alábòsí àwọn ọ̀sẹ́bọ ìyà tó le koko náà ni ó tiwọn sọ ẹ dákun ló ti yẹ ká yarí fún àbí ká dúró díjọ́ gbẹ̀ndẹ̀ àtàyè yìí ni o tó bá wù ọkọ gbọ́ ọkọ gbà ẹni tó bá lè ṣe sùúrù tó tẹ̀lé ṣe sùúrù kú lórí pé wàláhi wàláhi ò ní wúlò kò ní wúlò abamakin níparí wọn ò ní yé da àwọn ọmọ anásínà tínú sì máa pariwo pé ẹ tún bá ń kó sí ẹ bá ń kó sí ayé tún ṣẹ́kù ayé tún ṣẹ́kù ọlọ́run sọ nínú jahannama hal imtalat ọjọ́ tá a sọ fún jahannama pé sọ ti kún tí jahannama wọn sọ pé hal mazid ǹjẹ́ wọ́n tún ṣẹ́kù bí ǹjẹ́ wọ́n tún ṣẹ́kù bí ọlọ́run máa ṣe náà ó wà nínú ẹgbàá ọ̀rọ̀ látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu igbe wọn ni yé dáyà sínú náà jahannama tí jahannama ó sì máa sọ pé hal min mazid tí wọn tún ṣẹ́kù hatta yada'a rabbul izzati fiha qadama títí tí Ọlọ́run ọba ọba tó gbangban tí ó fi gbé ẹsẹ̀ rẹ̀ lé náà jahannam fayanzawi ba'duha ila ba'd jahannama wa kako yọ kako yọ kako yọ kako yọ ma dínkù yọ ma dínkù yọ ma dínkù ìdí tí ó fi máa pariwo ní gbọ́lọ́ náà ló ti sọ yìí pé òun gbọ́dọ̀ pín iná pẹ̀lú àwọn èèyàn àtàlẹ́jẹ̀nu tọ iná òsì tí kùn ìnira ṣe ń pariwo àdéhùn ọlọ́run bẹ́ẹ̀ sì yẹ tó lòun ó pín iná torí ẹ̀ gbàtọ́ lọ́wọ́ bá wá gbé ẹsẹ̀ lé náà jahannam jahannama bẹ̀rẹ̀ sí kákò yọ bẹ̀rẹ̀ sí kákò yọ bẹ̀rẹ̀ sí kákò títí tí ó sì dọ́gba pẹ̀lú òdiwọ̀n àwọn èèyàn tó wà ńbẹ̀ àtàlejànú tó wà ńbẹ̀ ìgbà náà ni jahannama wa sọ pé kọ́tìn kọ́tìn bi'izzatika wa karamik ó ti tó mi o ó ti tó mi pẹ̀lú títóbi ìwọ ọlọ́run àti àpọ́nlé rẹ̀ wala yazalu fil jannati fadlun ṣùgbọ́n àlùjànnà àyè ó tún sẹ́kùn bẹ́ẹ̀ tiẹ̀ alijanna ayọ́sẹ̀ kún bẹ̀ntẹ̀ lásán ní kí wọn náà gba islam alijanna ò tí ì kún gba islam alijanna ò ní kún ní ọgbìn dalkiyama pẹ̀lú àwọn ọmọ alijanna ayé ó tún sẹ́kù ẹ sì ti gbọ́ pé ẹni tí ò ní jù ní alijanna yóò ní ju ilé ayé yìí lọ lẹ́ẹ̀mẹ́wàá ayé ó sì tún ní tán nínú alijanna anabi sallallahu alaihi wasallam ni ayé ó tún sẹ́kù nínú alijanna hatta yunsha allahu laha khalqa ọlọ́run ó tún á dá àwọn ẹ̀dá tuntun tí ó bá wa gbélé ayé fayusqinahum fadla aljanna ọlọ́run ó fi wọ́n sínú ètí ó lékún nínú aljanna rawahu al-imam muslim. ibi tá a dúró sí ni nípa ọ̀rọ̀ nípa aná tí í ṣe àtúbọ̀tán àìgbàgbọ́ à ń bẹ ọlọ́run bá pẹ̀lú orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó ṣe wá lọ́kàn nínú ẹni tí ó gbàgbọ́ lódodo tí ìgbàgbọ́ rẹ̀ wúlò fún láyé tí ó wúlò fún nínú sàréè tí ó tún wúlò fún lọ́la kéyàm abẹ́ ọlọ́run bá wa kó má ṣe wá láláìgbàgbọ́ kó sì bá wa yí àwọn aláìgbàgbọ́ náà padà sólùgbàgbọ́ òdodo kó jẹ́ kí gbogbo wa ká pọ̀ láti rà àlùjánnà wọ̀ ọlọ́run paná adẹ́bọ̀ rẹ ọlọ́run ọba kó ṣe wá lólórí rẹ láyé kó ṣe wá lólórí rẹ lálùkéyàm subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka.